بعيد وهو الغفور الودود ذو العرش المجيد tó súra ìtàn lónìí báyìí ọba wa gbà wá ibi ká wá tún dé ọlọ́run wa fi bá wa kà sí. ọlọ́run ọba ọba tó láàrin ga ní a'udhu billahi minash shaytanir rajim inna baqasha rabbika lashadid innahu huwa yubdi'u wa yu'id wa huwa al-ghafurur wadud. ذو العرش المجيد إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد ọlọ́run بطل tó ma عطش ربك لشديد dájúdájú ọlọ́wọ́n bá kọ́ fi iná ó fi bẹ̀rẹ̀ gbogbo wa la mọ̀ wípé iná nínú èdè lárúbáwá wọ́n ma fi nkankan pa bẹ́ẹ̀ náà ẹ̀rọ n'iwa fẹ́ gbọ́rọ̀ wa ó bí wá ní jumla ìsìnìyà bí ká lẹ́yìn ìyẹn nìkan kọ́ ìgbà tó fẹ́ múlà àbárì wá ó tó fi láàmù sí láàmù yẹn náà nínú èdè lárúbáwá tàkìdì náà ni wọ́n tó máa fi kankan pa ni gbogbo ẹ̀ ń padà síbi wípé káàmọ̀ pé ń tọ́lọ̀ ọ̀pọ̀ ọba tọ́lá rẹ̀ ga ti ń sọ níbi kìí sàwàdà bí ọ̀kan tó yẹ mi àti ẹ kárùn-ún sí ni abẹ́lọ́wọ̀ bá nínú àánú ẹ̀ gbogbo tẹ́nì kankan ó ṣe tààfi lẹ́kọ̀ọ́ sí ìyá ọlọ́run ọlọ́run kọ́ mọ́ sùn wà níbẹ̀ ọlọ́run bá ní iná bá kọ́ ṣàrọ̀ bíkà bá nínú èdè lárúbáwá áhọ́dùn àhọ́dùn láàkín kìí ṣe áhọ́dùn lásán àhọ́dùn bí kò wà kéèyàn fi agbára gbá nǹkan mú kéèyàn gbá nǹkan mú tagbára tagbára ọlọ́run ní inna batasha rabbika dájúdájú gbígbámú ọlọ́run ọba rẹ fáwọn tí ọba dọ̀rọ̀ sílẹ̀ nù fáwọn kẹfẹ́ tọ́ra wà ní máa dáámú ọlọ́run ìlàṣẹ́lì ó léwu níbòmíì وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه عليم أخذ وعليم إن أخذه yáàkùdù tó bá nímọ̀ yóò lágbára báyọ̀ wàgàdáríkà ákùdù rọ̀bíkà ìdá akọ́dà ìkùrọ̀ wàhíyà gọ́ọ́límà iná akọ́dà alìyún ṣàdídà iná akọ́dà alìyún ṣàdídà ọlọ́ni ń tọ́ka sí àwọn tó sọ̀rọ̀ ń pa wọn lókè. Okay nínú àwọn tọ́lọ́wọ́ bá fìyà jẹ ọlọ́kùnrin fìyà jẹ wa ọlọ́run dá wọn mú òun fìyà jẹ wọn wákàtàlíkà ọ̀kọ̀dọ̀rọ̀ bíkà bí dígbàmọ́ ọlọ́wọ́ bá rẹ ṣe rí ni ọ ìdá akọ̀dà lùkúrọ̀ wàhíyà zọ́ọ̀lìmọ̀ wàhíyà zọ́ọ̀lìmọ̀ ibi tààlílù ni fún akọ̀dọ̀ kí ni máa ń fàtọ́lọ̀ bá fi fi àgbà yẹn mú ọ̀kan nù ẹnikẹ́yẹ̀ jálábùsì ọlọ́run kọ́mọ́sí mi àti ńlá lábùsì ọ̀gá àbùsí lẹ́bọ ọ̀gá àbùsí òun lẹ́bọ nàṣẹ́ ìkàlà tó lè nàbí lónìí tí lẹ́mọ yìí láàrin mùsùlùmí ẹ má jà tara wa jẹ ẹbọ pọ̀ wàkàdálíkà lọ́lọ́run bá fi sọ́mì kan kí wà láwọ́lá kẹ́lìmọ̀ tó ń sábà pàtùmí ẹ̀rọ ilá àjàlè mùsàmá làkọ́tẹ́ yà báyìí náà wọn. ọlọ́run tí kì í bá ṣe wípé ọ̀rọ̀ àdéhùn ó ti ṣáájú lọ́dọ̀ ọlọ́run pé òun ò tún ní fìyà payé òun mọ́ ni. àbádájọ́ láàrin ẹ̀yìn wọ̀nyí náà kí kálukú mọ́ ibi tọ́rọ̀ rẹ̀ ó jà sí. àwọn ẹ̀ṣẹ̀ tí àwọn kan nínú àwọn ọmọọmọ sáàlìfà àwọn ọmọ tó ti lọ tí wọ́n dá tọ́lọ́run fi pa wọ́n àrùn tá a bá kó gbogbo ẹ̀ papọ̀ gbogbo ẹ̀ láwọn èèyàn ń dá nìyí. àwọn èèyàn lọ́ọ́ kí ni wọ́n ń ṣe tọ́lọ̀ fi pa wọn wọ́n ń ṣẹbọ ni wọ́n jókòó ti àwọn èrè kan wọ́n láwọn máa fi wọ́n wá àwọn kan báwọn bá ti fẹ́ nídìí omi àwọn lọ́mọ tọ̀dọ̀ mi lọ́dọ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ní ẹ̀ ẹ̀bọ wọn ọ̀dọ́ wọn lọ́sẹ̀ tọ́lọ̀ wọn bá rán sí wọn lẹ́nu kí làwọn húdù ń ṣe àwọn lọ́ọ̀dọ́ lọ́sọ̀ ọlọ́run lẹ́nu wọ́n ní ọ̀sẹ̀ tọ́lágbára táwọn ni wọ́n fi yà á di àwọn èèyàn yòókù tó yàtọ̀ sí wọn.

ogun shrine lọ́dún kọsàn kọ̀tán ṣé ẹ̀ làwọn ò ṣe ní àbáwọn tí wọn lọkùnrin àwọn ọ̀fẹ́ yàwó ọmọ ọkùnrin ló kó táwọn ọmọ ọ̀fẹ́ yàwó tí wọn lọkùnrin sàmúlò ṣé yẹn ni wọn ò sí mọ́ láyé lóde òní ṣùgbọ́n àwọn bá ti ṣàdéhùn wípé irú àwọn àyà tó fi bá wà yìí ó mọ̀ mọ̀ mú yẹn òun ti fi yẹn lẹ̀ ọ̀hún ní pa irun tán mọ́lẹ̀ kan náà ṣùgbọ́n kálukú ọjọ́ ìsan tó ṣe ń gbàlọ́ bá pàdé ọlọ́run وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة ọ̀rọ̀ níbi gbígbá mú ọlọ́run ọba ti rí nìyẹn nígbà tó bá gbá àwọn ìlú tí ò gbọ́rọ̀ sí lẹ́nu tí wọ́n sàmì sí fẹ́mi ara wọn tó bá gbá wọn níbi tá a fẹ́ lónìí ó ní inna akhdahu alimun shadid ìgbámú ọlọ́run ọlọ́run bá ní a máa mú nira lọ́wọ́ ó sì le kókókó iná ló wá sọ fún amina wípé iná bá kó sàrọ bíkà láṣàdé dájúdájú gbígbámú ọlọ́run tí máa gbá àwọn ọ̀tá rẹ̀ mú ọlọ́run àti ìlọ́ta rẹ̀ ẹni tí wọn pọ̀ gan o ọ̀nà tí kálukú ń gbà fi ìgbàmọ̀ ọlọ́wọ́ ọba ó lè kókó kó innahu. innahu huwa yubdi'u wa yu'id. ọlọ́wọ́ ọba tọ́lá rẹ̀ ga orí innahu huwa yubdi'u wa yu'id. àwọn afọ́ni tafsir nǹkan méjì ni wọ́n sọ lẹ́yìn. àìnínà ọlọ́pọ̀ wọ́n ní innahu huwa yubdi'u al-khalqa ọlọ́run ọba ló ń pilẹ̀ dídá ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá wá da tán tó ṣẹ̀mí tán tó dé gbogbo ilé ayé tí ó gbé tán tó wá pọ̀pọ̀ dà wáyé ẹ̀yìn tó bá dọjọ́ ọdún ìdí ọlọ́run ló tó gbé nìyí. sun waya ne ba wanda dai ya bada wani khalifa sun wa yoyi da hu wa huwa ahwanu alayhi sai su gan zama wannan da yin duk ọlọ́run ọba tó láàárẹ̀ ga òun ní ìpìlẹ̀ dídẹ̀dá wà lóye òun náà ni ó tún gbé dìde ṣe rí wáàsí yẹn wáàsí dídẹ̀dá gbẹ̀dá dìde tí mùsùlùmí bá dìrọ̀ mọ́ kò ní ṣiṣẹ́ ilé ayé ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó wáyé tí ó ṣe bó ti wù kí wọ́n yẹ nígbàgbọ́ náà ọ̀rọ̀ bí ìgbàgbọ́ èèyàn nínú ìgbé ìdè lẹ́yìn ikú bó bá ṣe nípọn tó bẹ́ẹ̀ ló ṣe súnmọ́ kí bẹ̀rù ọlọ́wọ́ ọbẹ̀ èèyàn tóbi tó torí tó bá bẹ̀rẹ̀ pé ọjọ́ kan bẹ tọ́lọ́wọ́ bó pè ọ́ pé kó wá ṣèṣe ìrò ṣẹ́ ó ṣọ́ra níbi nǹkan tó ṣe tí ó fi bínú sí ọ tàbí nǹkan tó ṣe tí ó wá di ọ̀ràn sí ọ lọ́rùn tó bá tó bẹ́ẹ̀ kì í àmọ́ iná hó hó wà yùgbẹ́jẹ́ ò wá yùgbẹ́jẹ́ òun ní ń gbé nínú ilẹ̀ ṣíṣẹ̀dá òun náà ló alákọ̀ọ́kọ́ yẹn àti gbé wa dìde òní nira fún wàlúwà yìí ìṣẹ̀dá wa lẹ́yìn ikú òun náà ló tún padà ìtumọ̀ kan ìtumọ̀ mìíràn táwọn àlùfáà mú wá wípé òun ó wà lèlìkáfìrí náà fi dóníyà òun ní máa ń bẹ̀rẹ̀ ẹ̀yà yóò pinnu ẹ̀yà táwọn kẹfẹ́ yóò jẹ láyé yóò fi jẹ wọn ẹni tí wọn bá já wọn mi kú fún ó fi ti fìlà àwọn náà jẹ àmì òfin jẹ ó fi tàwọn áàdù jẹ wọn àmì òfin jẹ wọn ó fi ti fámìlà jẹ wọn àmì òfin jẹ wọn ó fi tàwọn èèyàn nú jẹ wọn àmì òfin jẹ wọn bí wọn ṣe wá jẹyà kúrò láyé òun wáyé ẹ̀yìn ọlọ́run tó dá ìjà ń padà fún wọn lọ́jọ́ àgbéyàwó. إنه هو يبدئ ويعيد ọlọ́rọ̀ ọba ọba tọ́lá rẹ̀ ga ló pilẹ̀ ṣíṣẹ̀dá wàyọ̀ eid ó náà ni ó dẹ̀dà padà ohun ya wọ́n jẹ́ àyẹ̀ wọ́n tún jẹ́ sí tí wọ́n bá déwájú ọlọ́run ọlọ́run wọn fi wàhúwà wàhúwà al-ghafurul wadud wàhúwà al-ghafurul wadud ṣẹ́rí tẹ́lẹ̀ kan wá sọ pé ah ẹ̀mí burú gan o ètò òkúta èèyàn máa sọ ní pé ẹ máa sá fún ọ àyíwá ń sọ fún yín pé burú látò áà nídìí mọ̀nà ìdá kọ́lá fa'al janibi sultana wà dárọ́bà kọ̀ṣàhù látò ànìd mọ̀nà ìdá kọ́lá fa'al. àwọn tí wọ́n bá ń bẹ nípò ọlá tí wọ́n bá jọba tí wọ́n bá jẹ́ gómìnà tí wọ́n bá jẹ́ pírẹsidẹ́ntì mọ̀bàlá gidi wọ́n jù ọ̀sẹ̀ wọn lójú ẹni tó bá ti ṣe wípé tó bá ti ní tí wọ́n ṣe nìyí yóò ṣe é

ẹlòmí lè máa wá wòye pé bóyá torí pọ́lọ́ náà ro òun ọlọ́run á fi sílẹ̀ gbẹ̀ wà húwà lè kàn fún wọn. ọlọ́run tá a sì tún ń sọ yí bákan náà húwà lè kàn fún ọlọ́pọ̀lọpọ̀ àforíjì àforíjì ọlọ́run ọba pọ̀ tó bá ṣe wí pé ọlọ́run ọba tó láàrin ga kì í ṣe ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni ah ẹni tí ọba ṣẹ́kù tí ò ní ra síná ní ẹnu ẹ̀dá kìbàkiri ẹ̀pọ̀ ṣùgbọ́n àforíjì ọlọ́wọ́n tóbi tí kìí bá ṣe pé àforíjì rẹ̀ tóbi ni innal ladhina fatanul mu'minina wal mu'minati thumma lam yatubu. ọ̀yá kọ́nà ọ̀sán wa káwọn èèyàn ojú àwọn olùgbàgbọ́ òdodo ńná kọ́nà tó ní jẹ́ bá túbọ̀ àforíjì lè bá wọn tíjì bá ṣe wípé àforíjì rẹ ó tóbi ní kò yẹ kéèyàn wáyé kó sì mọ ṣiṣẹ́ apààyàn kó sì pààyàn débi mọ́kàndínlọ́gọ́rùn kó tó pa ọgọ́rùn mọ́ síbẹ̀síbẹ̀ káàánú ọlọ́run bó tún lè bá kó tó ṣàforíjì rẹ kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí kì í bá ṣe wípé àánú ọlọ́run bá tóbi kò yẹ kí èèyàn wáyé kó dá ẹ̀ṣẹ̀ títí débi pọ́ùn gẹ́gẹ́ dẹ́sẹ̀ ọmọ pé ẹ̀sẹ̀ tó ń dá ìkọjá bẹ́ẹ̀ kọ́ wá sọ fún àwọn ọmọ rẹ̀ pé ẹ̀wò tí kú bá dé ìdàkùn ẹ̀sùn mú náà ni o torí pé láyìn kọ́ dára lọ́wọ́ láyìn kọ́ dára aláyé àrọ́bì tọ́lọ́ ọba mi bá ilé lágbára láti gbé mi dìde ìyá ọjẹ́ wọn ń pọ̀ o ẹ̀dàkùn tó bá ti kú ẹ̀sà sùn náà ẹ̀sì tú ẹrú òun dànù. nítorí kọ́ lọ́mọ bá dùn dìde nǹkan méjì tó lágbára ló ó gẹ́gẹ́ ọ̀daràn ni ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé fi kó dọ̀rọ̀ ti là ó tún si èmi jù bí agbára ọlọ́run torí ó nílà nǹkan dàrọ̀ nígbà lọ lágbára a lè sọ bá wọn ṣùgbọ́n nítorí kọ́ bá wà á lè lágbára lórí mi ẹkú sun òun ẹtú òun dànù ó tún nípa agbára ṣùgbọ́n gbogbo èrò ni wọ́n gbàjọ wọ́n gbàjọ ọlọ́run tó fẹ́ mi dà sí gàmbọ́ ló bára rẹ̀ wájú ọlọ́run wàhálà wa dé ṣùgbọ́n ọlọ́run bá sọ fún ọ pé ní tó o ṣe yẹn kí ló sún ọ ṣe tọ́ra àwọn ọmọ rẹ̀ wọ́n náà fàdà wà sí ìyá rẹ̀ ọlọ́run jà sí mọ́ bí. àwọn náà ń sún wọ́n sì kéré rẹ̀ dànù wọ́n ti jí bàbá àwọn sọ̀rọ̀ bí ìgbà táwọn bàbá tí yín náà tẹ́ bá jáwọ́ ọ̀rà kan sí yín lọ́rùn àwọn èèyàn ó mú àwọn kankan tẹ́ ẹ ká dìbò ṣẹ́rí tí bàbá èèyàn bá wáyé ẹ̀ṣẹ̀ tí ẹ̀tọ́ bá dá ọlọ́run òbí ẹ̀ṣẹ̀ tí ẹ ọ̀tọ̀ tí bàbá rẹ bá sọ fún ọ pé àtọ́ bá kú tán ẹ̀dá kan ẹ̀ṣẹ̀ ọgbọ́n òun ni ọ ẹ̀pẹ́ àwọn aláàfà ẹ̀ṣẹ̀ kìíní kan ṣẹ̀gbọ́n ti bá tiẹ̀ lọ́wọ́ ti wá kú ẹ wá pe àwọn alálàáfà àwọn tí ó tó wá ṣe nǹkan ayà àwọn náà tó ń ṣe nǹkan ayà mẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tí ń nù wọn náà lè jẹ̀yà ń ti pé ọ́sàṣà bábà kó tó kùn ṣùgbọ́n yìí náà gbẹ̀ṣẹ̀ gbẹ̀ṣẹ̀ lọ́wọ́ lójú àwọn alufá tẹ́ẹ̀pẹ̀ jẹ́ láwọn sọ yàṣẹ kalẹ̀ ní ọmọ bóyá bọ́lọ̀wọ̀ bá sọ kalẹ̀ àárí tẹ́ẹ̀lọ́wọ̀ bá sọ Kùránì kalẹ̀ yẹ́ lè rí tẹ́ẹ̀lọ́wọ̀ gbogbo tí wọ́n wá fẹ́ sọ̀kalẹ̀ nínú ẹbọ nínú dàlẹ́ìlú nínú kankan tí wọ́n yà ẹlẹ́nu pé tẹ́ wá ka dàlẹ́ìlú àwọn tí wọ́n wá ka dàlẹ́ìlú dáadáa àdúrà mélòó náà wà mẹ́rin. asalatu ni gbogbo asalatu wọ́n yẹ wọ́n máa sì ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀. tàbí wà kádùnú gẹ́ níbi tó lé 40 pages àwọn èèyàn wà ní jókòó tó bá àwọn èèyàn tí jẹ̀dí ti balẹ̀ ayé wọn jẹ́ wọ́n kà máa sí náà ní ọ̀rọ̀ ìtò tó wá lè jù ń bẹ̀ ní wípé tí ìbá ti rọ àwọn akọ̀kẹ́ tá a tó kọ́kí wọlé kọ́tù tí wọ́n fi kọ́ wò lè kà àyàfi pé wọ́n ti padà ṣe àwọn míì ní ṣètì ṣùgbọ́n wọn tó bẹ̀ wọ́n lè jókòó tó bá wọn àfáàbù yẹn ò lè jókòó wọn lẹ́wọ̀n ẹ̀mí àti ṣe é ṣe tó bá yẹ kí wọ́n gbá microphone mú ká máa pa ẹ̀ lẹ́nu ká máa gbowó ká máa ṣe gbogbo ẹ̀ ká máa dá wákà wọ́n lè kọrin fún two hours kó wọ́n sá ti máa bọ́ ṣùgbọ́n wọ́n wà jókòó wọ́n wà ní àwọn ṣàdùn àwọn àlè sí bẹ́ẹ̀ fúnra wọn gàgà àfi jẹ́ bá fún ọ́nà kà lè wúlò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọlọ́run ọba ọba tó láàrin ga àánú rẹ̀ tóbi ọlọ́run bá gbẹ́yìn dìde ọlọ́run á ń bilé rẹ̀ pé kí ló bí wọn ní kọ́síyà tó ka òbí ẹ̀rù rẹ ló bá a lọ. ọlọ́run bó sì tún wọn tó ṣe òun náà ó sì tún yọ ọ́nù sí ó tó ń sáré jẹun náà. ọlọ́run bó ọba tó láàrẹ ga wà húwà ẹ̀ lọ́wọ́ fún olùwàdù. àforíjì rẹ tóbi ṣùgbọ́n torí jẹ́ kí wá lóun tí ì ṣe wọ̀yá òfin ma dúnà dálíkà ìmọ̀ yàṣà sọ́wọ́ wà lára mọ́ yàṣà àbò ní sí lára wọn tí wọ́n pọ́ ọmọ torí pọ́ ọmọ ẹ̀yẹ ló fi gbọ́dọ̀ máa sọ́ra ó kú lẹ́nu tó bá wù ní tí wọ́n bá wù kọ́ àbí sọ́ra dáadáa nǹkan bẹ́ẹ̀ mẹ́ẹ̀ tó yẹ fi kún ṣẹ́rí àwọn nǹkan bẹ́ẹ̀ táwọn onímọ̀ máa pè ní ẹbọ kékeré inna allaha la yaghfiru an yushraka bihi àwọn ẹbọ kéékèèké tí èsì ẹbọ ńlá ọ̀pọ̀lọpọ̀ náà àbá súnà ní wípé an yushraka bihi lọ́lọ́run sọ wípé tá a bá wò tá a bá tó an yushraka tá a sọ di mọ́sídàrí náà kírọ̀ ní ó jẹ́ la yaghfiru kí شرط العموم أو سياق النهي كذاك ما وما تفيدان معا كل العموم يا أخي فافهم أرى فاسمع آه gini gonzale wọn dàrú yẹ díẹ̀ ọlọwọ sáàlù ọ̀nà lọ́pọ̀ o tí náà kí lọ́ọ́ bá wá fi síyáàkì náà fi tàbí síyáàkì náà ọmọọmọ ni ó túmọ̀ àwọn afá látàrí bẹ́ẹ̀ wọ́n ní ká àti ṣírìkù kékeré àti ṣírìkù ní ńlá wọ́n ní méjèèjì lọ́lọ́run yìí sàbúrò ìjẹ rẹ̀ méjèèjì ìkẹ́kẹ̀lé mọ́dì ọ̀rá ná àwọn tó sọ pọ́lọ́wọ́n bá wọ́n sàbúrò ìjẹ méjèèjì ìtọ́ba wù nínú kílọ̀kọ̀ rẹ̀ aláṣọ́ọ̀rù wà ṣùgbọ́n àárín nínú wọn tó sọ wípé tá a bá lò dàlálà ááyà yẹn méjèèjì ni kìí ṣe wípé tàfsírù yẹn gángan ó ní mo fẹ́ lò fún wa bíbí kí ni o ká ṣọ́ra orúkọ àlàyé mi ti yé torí ẹni tó bá ní pé kìí ṣe méjèèjì ó sì gbìyànjú ni ẹni tó ní méjèèjì ni ó sì gbìyànjú ni ìgbìyànjú kò sí lè ti kan ó ó wá ṣe pé tẹni tó ní méjèèjì ni lọ́lá làáfíà tí wọ́n ti nà pé ṣe kò rẹ̀ yá sí ẹ wo adúrú táwọn èèyàn fi ń búra ilẹ̀ àwọn èèyàn fi ilẹ̀ búra lọ ni o ilẹ̀ ń gbọ́ ilẹ̀ rẹ̀ ajé ń gbọ́ àwọn kẹ̀kẹ́ mẹ́tẹ́ gbé títí dìsì kì í tán lẹ́nu àwọn èèyàn tó yẹ kẹ́ ẹ bọ gbádágì ni wàhálà orí rẹ̀ lọ́yọ́ orí ẹ̀ lọ́yọ́ orí ẹ̀ lọ́yọ́ sórí èèyàn ní mọ́ yọ̀yàwó lọ àwọn ẹbọ Yorùbá tó ní agbára tó ti lẹ̀ mọ́ aláà títí di ìsìn ẹ̀ẹ́dọ̀ lẹ́nu alùsùn náà pé kọ́lọ̀ sábà kó sí inú kìí ṣe eré o sáwọn èyí sọ bẹ́ẹ̀ gbogbo orú ọ̀rọ̀ yóò sì yóò sí lẹ́nu wa mọ́ ṣùgbọ́n pọ̀ tán yà sí láwájá kọ́lọ̀ bá kó sí inú ọ̀rọ̀ rẹ̀ lágbàgà kọ́lọ̀ kó sí èèyàn nú lẹ́nu àfa wẹ̀lẹ́ ha tó o sì pa àwọn tí wọ́n ní àkídà kọ́lọ̀ máa àwọn kan bẹ̀rẹ̀ tó àkídà tí wọ́n ní kọ́lọ̀ máa kó sáré àkídà tí wọ́n ní ẹ̀ tó sì yẹ pé àkídà yẹn láìsà tí wọ́n islam rẹ̀ iṣẹ́ yìí tó bá wá rí bẹ́ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ máa ń tí wọ́n fẹnu rẹ̀ sọ ṣáájú wa bùsà ní sì jáde owó sì máa sọ fún ọlọ́jà pé ṣáájú wa ẹ máa ẹlòmíì òye sọ pé ṣáájú wa o ìjọ tó bá rajà tó wọ́n ní àfa ajé yín o yóò ní àmì <laughs> ajé àtàmì wọ́n ní àmọ́ adé yìí o ìwọ náà lámì ó sọ fún ọ wípé ajé bò kò sí tó lè gbà àtàjẹ papọ̀ wàláì ojú orí yín tó wàláì ojú orí yín ó tó ó sì sí mẹ́ta náà wọ́n tún wá máa tẹ́lùmí ìjẹ̀mú ní ah, àfáwọn ajé ní ìjẹba ti ra nígbà èèyàn yóò ní ààyè ah, ta wọ́n lọ́mọ òòsà ni ọ́ wọ́n lọ́mọ bàbá ọmọ òòsà ni ọ́ gbogbo àwọn nǹkan tá à ń fi rẹ́rìn ń àwọn ẹbọ ni wọn ò tọ́ bá wà lára ẹbọ kéékèèké tọ́lọ́wọ̀n ní ṣàforíjì ẹ̀jẹ̀ láṣẹ ibi tá a lọ lọ tó o sì kú tó tún bá mẹ́ ọlọ́run ọba ọba tó la àárẹ̀ já wà fún wa ìlẹ̀kọ̀ fún ọlọ́pọ̀lọpọ̀ àforíjì àforíjì ọlọ́run ọba pọ̀ sígbà tó gbọdọ̀ gbára ilẹ̀ أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الكافرون خاسرون إلا القوم الخاسرون ولا ما فكاسينا صح tábà ti ká àkọ́ mọ́ ọkọ́ lọ́wọ́ jẹ́ ọbẹ̀ ọ̀dà ló lọ́ba sọ́rí sà. ṣé rí àwọn èèyàn balẹ̀ ṣé ti ọlọ́run ẹnìkan ò ní sọ pé òun ayọ̀ òun balẹ̀ sí ń tọ́lọ́ ń lè dá lára àfẹ́ntọ́ bá fẹ́ ṣòfò ọlọ́mọdé àṣòfò wà wúwà ìlọ́wọ́ fún ọlọ́pọ̀lọpọ̀ àforíjì lọ́lọ́run ah, tí kì í ba ṣe bẹ́ẹ̀ ẹ wo adúrú ààrà ìpalára tírú àbúṣùfẹ́ àlùkò bá ṣe kó tó gba sílámù ni o ẹ wá dúró palára ẹ wo orú àrà tó dá ní ogun Uhud síbẹ̀síbẹ̀ ó gba sílámù ọlọ́run bá sì sàkóyè jù fún ẹlòmíì lè máa wí pé kìnnì kan ẹlòmíì súnmọ́ anábì jòun lọ tọ́lọ́wọ́ bọ̀ jésù láàmú ọba òun tiẹ̀ bẹ́ẹ̀ rà ẹ̀rẹ̀ kọ́ anábì sọ̀rọ̀ alẹ́ wàlẹ́ ọ̀sọ̀lá Abuja lè súnmọ́ dáadáa wọn náà ní ìsìláàmù la àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n oríire ọgọ́rùn tó ń fi jáde láyé abúláhàbí àbútọ́ọ́lìbù gan tí ò ní ìsìláàmù là oríire ìsìláàmù ọba tó fi jáde èyàn wá ní ìsìláàmù là ṣùgbọ́n náà tó lóun tó yọnu sí ìyẹn náà ló fi yọjọ́ wípé gbogbo kálukú wa ìka mójú tó mímọ̀ tọrọ àforíjì lọ nítorí kí àforíjì rẹ ó tóbi ọ̀fẹ́ àìlèwájú òdò tún wà lọ́lọ́run wa huwa al-ghafurul wadud àwọn àfọ́rí tafsir wọ́n ní al-wadudu fàáwùlù nìyẹn wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní al-wadu àwọn kan àwọn kan ní wọ́n sọ wípé ìtumọ̀ rẹ̀ ní al-mawdud torí fàáwùlù ní méjèèjì ló lè túmọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yìn kí àbí bẹ́ẹ̀ ẹ̀ dáhùn ní sáà al-wad tó ṣe wípé àwọn tí wọ́n bá jẹ́rọ̀sìn rẹ̀ òdodo ìmọ̀ fẹ́ràn wọn ìmọ̀ fẹ́ràn wọn àwọn amíì sọ pé àlùmọ̀ òdodo ni ẹni tó ṣe wípé àwọn ẹrúsìn rẹ̀ òdodo wọ́n fẹ́ràn ẹ̀ ya ayyuha alladhina amanu man yartadda minkum an dinihi fasawfa ya'ti Allahu biqawmin yuhibbuhum ويحبونه يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله فسوف يأتي الله بقوم يحب يحبهم ويحبونه أذلة على المؤمنين أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك ذلك فضل الله يؤتيه من يشاء ọlọ́run ọba tó láàrẹ́ ga àwọn kan náà àfọyín tàbí sí oníkà padà síbi àyà yẹn ọlọ́wọ́ bá ní wípé ẹ̀yin olùgbàgbọ́ òdodo máa ń yárò tàdí dẹ́mi ń kún àǹdíìnì ẹni wọ́n bá pẹ́ ẹ̀sìn ẹ̀tì nínú yín ní ọlọ́lọ́la fasáfà ti là omi kọ́ ohun fasáfà wayuhibbunahu torí pé mawjudu ni yuhibbuhum nítorí pé wáàdù ni mo rò pé ó ti yé báwọn alwáàdù yóò sì fẹ́ràn rẹ̀ nítorí pé mawjudu ni àwọn àfọ onítàfsí wọ́n níbi nàṣíìbù èèyàn bá ti wá ma níbi ìfẹ́ ọlọ́run àti níbi kọ́lọ̀wọ̀ bó nífẹ̀ẹ́ èèyàn bẹ́ẹ̀ lè yóò sì yanrantí yanjú mọ́ bí ẹ̀sìn ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe nǹkan tí ò bá nífẹ̀ẹ́ ẹ̀yin o pé tí nǹkan bá wù ọ jẹ tó bá kan kò síbi tó rìn dé láti rí o ṣe tó rí rẹ nítorí tó ní sí wo wàhálà tó ṣe lórí àwọn ọmọ rẹ ní sí nítorí pé kébì kan wọn ó látara tó ní sí ohun tó bẹ̀ dé ènìyàn bá ti nífẹ̀ẹ́ ohun tó bá ná láti rí yóò kéré lójú ẹ̀ ìyẹn wà wájú yìí wá wípé kí ni nǹkan tó wá yá nífẹ̀ẹ́ tọ́lọ̀ kí ni nǹkan náà kò sí tí ò bá sí kò yẹ kí nǹkan kí wọ́n bẹ kọ́ lọ́wọ́ pàṣẹ ẹ̀kọ́ mọ́rọ̀ alọ́rọ̀ láti tó wáyé pa nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́ tààsùlẹ̀ ìlàáhà تعسلي إله وأنت تظهر حبه هذا محال في الكياس بديع ṣùgbọ́n mi lóhun tó lóhun fi òwò ọ̀sẹ̀ ní máa yà ẹ̀ lẹ́nu àwọn èèyàn kan bẹ tí ẹ gbà pé àwọn tó fẹ́ràn ọlọ́wọ́ bá gajà wà lóṣù náà lọ ọlọ́wọ́ alẹ́ tó wà ní. ìtawà yìí ti ṣe fọ́ lọ́wọ́ ibi fẹ́ràn ọlọ́wọ́ bá dé. ẹnìkan bẹ aláǹfààní àti ìwà wájú ẹ̀jọ̀ pẹ̀ wọ́n wá fẹ́ púrúfù pé àwọn ṣẹ́ táwọn ti ṣe muslim. you people what are you doing kí lè ṣe nígbà táwọn bẹ̀rẹ̀ school kíní kan báyìí ibi táwọn tí máa ń kírun ilé ọtí ni àwọn ọkọ̀ ti jáde àwọn kírun àwọn tọkọ ti wọlé. ẹ dá àkókò lọ́kà àbẹ̀mí obi ọ̀dà ẹ̀sìn tí ẹlẹ́sìn ìbọlọ́wọ́ á wà ìbọlọ́kù sí lára bí bẹ̀rẹ̀ dáadáa kò ṣe pàtàkì tó bí parí dáadáa. ẹ ẹ ti tán látàrí rẹ ti tán àwọn èèyàn mí bẹ tó ṣe wípé irú bá a ti rí ni wọ́n rí tọ́lọ̀ fífi ẹ̀sìn gbìyànga wọ́n fẹ́ kọ́ máa wọ́n rí bẹ̀ ní àwọn gàtún ilà wọ́n sì lòjọ́ ibi nígbà táwọn náà níbi jáde nǹkan sí àwò àdẹ́wọ̀n bẹ̀ ìkánú àwọn olórí Nàìjíríà ó lòun pàdé gómìnà kan Nàìjíríà ó wá padà wá kú ní tí ó kú ọgọ́mìnà kò tí kú gómìnà bóyá ń ṣe lẹ́ẹ̀kejì tàbí ó di sẹ́nítọ̀ ó yà kó di sẹ́nítọ̀ wọ́n wá ní mítìn mi ìdáko yẹn fún ẹ o ó wá ní mítìn pẹ̀lú ẹni tó jó lórí ìlú ńlá náà oúnjẹ kiri yóò kí ṣe mùsùlùmí bí a ṣe ń kí gbogbo àwọn ẹ̀fà ló bá rí kan náà àwọn obìnrin àbí gbàgì ló lè mú obìnrin tọ́ọ̀gì sí ni bàbá tó jẹ́ president ìgbà náà ó lóun ní ṣẹ̀ríà ìwọ tó ń lo ṣẹ̀ríà tó ti fi géèyàn lọ ọlọ́mọ ń dìbò bẹ̀yìn ọ̀rọ̀ ni ẹ̀ṣẹ̀ bóun ti sọ pé ṣẹ̀ríà yẹn padà yòrò dànù ó ti yòrò lọ́wọ́ ẹwọ̀n kan tẹ́ bá rẹ̀ yìí ó ní ìsìn ìtàdínlógún rẹ̀ pọ̀ ń bí iná òṣèré tí ó rẹ̀ tó ń rẹ̀ ń bí nígbà tí ń ní ìsìn ó kó kú ó wá di tẹ́jì ó fẹ́lẹ́ tó fẹ́lẹ́ pátápátá ó tó ti wá funfun ìgbà tó funfun tó yóò fi ilẹ̀ fọlọ ẹgbẹ́ tí ìgbà tí gbogbo ẹ̀ báyìí funfun ńlọ ọ̀dọ̀ ọlọ́run ó kó kú òní ó wá fẹ́ mọ́lẹ̀ báyìí tẹ́ máa di gbogbo awọ ẹ̀kẹ́ bíi tàwọn olórin àbáwọn ìwọ́lù àwọn èèyàn ó lu ẹ̀sìn wọ́n ó fi rí àwọn nǹkan tí wọ́n wá lé ayé wọ́n wá dọ̀tẹ̀ ẹ̀sìn ní wọ́n bá tún ní ìjẹ̀sìn náà wọ́n tún sọ nǹkan mi nǹkan ṣe wá o in tó fà ní wípé in tó dáhùn kí ní ìwọ̀n ṣẹlẹ̀ sí wa ni pé ọlọ́run ọ̀pọ̀ bá tó láàrẹ gàtà aláǹsìn ànífẹ́ rẹ̀ ìfẹ́ rẹ̀ ò sílẹ̀ mẹ́wàá tó bá pé ìfẹ́ ọlọ́run ọ̀pọ̀ bá tó láàrẹ gá ń bẹ lẹ́mí mùsùlùmí kí ló tí ó mọ̀ ṣe nǹkan fọ́lọ́run tí ò ní ṣe mọ́ tó bá tó ń ṣe fẹ́yà ní àbọ́lọ́ ni ó wà á dépò ni ó wà pa ìsìláàmù tí ṣe ń ṣe ìsìláàmù yẹn nítorí ipò yẹn àbọ́lọ́wọ́ bá ní ṣe é fún ìyẹn làwọn sàábẹ́ àlebà Muhammad sallallahu alaihi wasallam wa radiyallahu anil sahaba iná fi àtọ̀ sí wa kò sí ní tọ́ka wọn pẹ̀lú yẹn àní lẹ́yìn àlebi sallallahu alaihi wasallam a máa rí obìnrin tí ọ̀dọ́kọ̀ tọkọ̀ kù fún tí ọkọ̀ obìnrin bá kù wàhálà ti bà á ìròyìn tí wọ́n mọ̀ wà lọ́kàn rẹ̀ ní kí bóòlù wọn ṣe lẹ́lómi ìfẹ́hùn àbọ̀ wọn wà jẹ́ńtẹ̀ dìbà ìwọ́n wà jákulẹ̀ ni ọkùnrin sì wà bá ó ń fẹ́fẹ́ ó ní mọ́mí lóka yọ̀rọ̀ dẹ̀ kìí ṣerú ẹ̀ ní ó lòun fẹ́ẹ́fẹ́ yẹn téèyàn wà ní òun ọ̀gbà èèyàn ńlá ni ó èèyàn tó pàtàkì ni ó wà tó lòun fẹ́ẹ́fẹ́ yẹn yóò wà lẹ́yìn ọ̀gbà kìí ṣerú ẹ̀ wọ́n làákí ni ìmúrọ̀ àtún mùsùlùmí ṣùgbọ́n mi tó wá bá sọ̀rọ̀ yìí mùsùlùmí ni mí nkẹ́ ọ̀gá tí ìbílẹ̀ fi ọ̀nà ìwà dánwò níbo làwọn obìnrin wà bẹ́ẹ̀ mọ́ nísì ó ní mùsùlùmí ni mí irú òre òye wọn sọ pé wọ́n fi ẹ̀yàn kíyàn léyàn ọgbà ó pàtàkì ìdílé gidi ló ti jáde ó ṣe rí lọ́kùn ṣùgbọ́n mùsùlùmí ni ẹwà àwọn àdánwò tí ọ̀pọ̀lọpọ̀ bá ń lọ àwọn kan ọ̀pọ̀lọpọ̀ ní pé bóò tó ń bá débẹ̀ kọ́kọ́kọ́ balance ìjẹ́ kó ẹ̀ débi kí tí wọ́n bá ti ẹ̀rọ ní kó tó ń pọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ búrọ́dà rẹ̀ tí ò ní fún tó lónà ọba dì ìwà bó ẹ̀ torí five thousand two thousand wọ́n lè sanwó sukùl ní ọgbẹ́ tàkì ìgbà tí mo kà mílẹ̀ rìn jù ni pé alẹ́ mi mi bẹ̀rẹ̀ nu ọmọ ìyá yìí orí àtàrí rẹ̀ rí báyìí níjọ́ tó bá wọ àwọn jíjẹ tákì lẹ́yìn tó yóò nà padà náà bí afárí fíládà mo fẹ́ ṣe interview wàhúwẹ́ lọ́wọ́ fún olùwàdùn aláwọ̀ ọba ọba onífẹ̀ẹ́ ni àdìwàdú ọba téèyàn gbọdọ̀ fẹ́ràn òun gẹ́gẹ́ náà sì fẹ́ràn wa hadithu kan bẹ ọlá láàfíà ìmáàmù náà yìí mú wá nínú Riyadu Salihin ṣùgbọ́n ó bí ìparí ẹ̀ ìmáàmù ah, náà wò pé ibẹ̀ mú fẹ́ ìgbà tí wọ́n ń ṣe tàkì ẹ̀kọ́ ẹ̀ ibi tí wọ́n mú náwá wí àgáfà yẹn wọ́n wà fi kún kí ló yẹ tó fi parẹ́ kò ní ìdí kó parẹ́ ó yẹ kó wà túmọ̀ ẹ̀ ṣùgbọ́n túmọ̀ rẹ̀ rí bákan wọ́n máa tààrọ̀ dáàdì tó fi iṣẹ́ ìlànà fàáyà ó gbà tààrọ̀ dúdú àtọ́lọ́run jẹ́ mọ́ kú ò kò sì yẹ mọ́ kú ò. bó láti ẹ̀ ti wá tutù wà fi yáwó yẹn báyìí lórí gáàrí ẹ̀rọ ẹ má àdáfà rẹ o Sheikhul Islam Ibn Taymiyyah alayhi rahmatullah عليه ṣàlàyé ẹ̀ níjọ́ mi nǹkan méjì máa ń pa á pọ̀ fọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ọba tó láàárẹ̀ ga ń sọ̀rọ̀ nípa nǹkan méjì ọlọ́run ọba ní ẹrú sìn dáadáa tí ń jọ́sìn fún láyé kò ṣe nǹkan míì ju pé ọlọ́run ọba náà ló mójútó yín máa ṣe jọ́sìn fún lọ.

ńlá fi mọ̀ bó o ló ṣe fẹ́ràn ẹni ó bá fẹ́ràn ẹ̀ tó ẹni àsìkò rẹ̀ tó nínú ẹni ó fẹ́ràn níwò wípé ṣé mú sọ́dọ̀ àbí mọ́ ti mú sọ́dọ̀ tọ́lọ̀ ọba tọ́lá rẹ̀ ká tọ́ bẹ kí ní fẹ́ràn rẹ̀ láíláyò ṣùgbọ́n wọ́n wà láti fẹ́ràn rẹ̀ náà gbogbo àwọn ẹni ọlọ́wọ́ bá tó sì yàtọ̀ sí wọn wàhúwà ìlàmọ̀fúnrò ìwàdúdè ọlọ́wọ́ bá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ àforíjì ọlọ́wọ́ sàforíjì fún òun ni wáàdì àlùwáàdì ọba tí fẹ́ràn àwọn ẹ̀dá rẹ̀ òtítọ́ ọlọ́run já wà mẹ́ tó wọn nífẹ̀ẹ́ àlùwàdúd ọba tá a gbọ́dọ̀ fẹ́ràn dídógbó Al-Majid. Ọlọ́run ọba ní onídùúlẹ̀ arúsì Al-Majid yẹn ṣe jíìdì ní àbí jíìdù kí ni àwọn ọbẹ̀ Al-Majid ló wà bẹ̀ ok Dhul arúsì Al-Majid arúsì al méjèèjì ni kẹrọ́wà méjèèjì lọ lálàáfíà ọlọ́run ọba tó láàrẹ́ ga onídùúlẹ̀ arúsì òun ni ọba tó ní aláàrùsù aláàrùsù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlùfáà nínú àwọn onímẹ̀ẹ̀sì wọ́n lòun ló tóbi jù nínú gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń bá dá nínú gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń bá dá àádọ́m aláàrùsù ẹ̀kìlá kọ̀ọ̀kan wà mẹ́lá àwọn afáà sọ́nà onígbésóhùn lọ́lọ́run wá kọ́kọ́ àbíkálàmù ìyẹn àmà sọ́ńdà mi àbí àmà sọ́nù kíláàsì inú ló ti lè dùn sọ ṣùgbọ́n ń tọ́lọ̀ wọn ọba dá òun ló tóbi jù ẹ wà á mọ ìtàfin mọ títóbi àrùsù ìtàfin mọ títóbi rẹ ọlọ́ni wà sí à kúrò sẹ́yìn ọ̀họ́ ń sá máa wà kí wà ní ọlọ́ni kùrì sí gbogbo sánmà àtìlẹ̀ ṣẹ̀wárí arúṣù yẹn àti kùrùsí yìí wọ́n ní kùrùsí yìí dà gẹ́gẹ́ bí ká máa sọ̀rọ̀ bí plọ́ọ̀tì kan nínú gbogbo ilẹ̀ pátápátá kìí ṣe òkè ẹja sọ pé ó ju báyẹn lọ ká à ń kan nínú gbogbo ilẹ̀ tó wà lẹ́dẹ̀ ẹ̀dá kan kẹ́ bó lẹ́sẹ̀ jìnnà sí láwọn sí Ibn Abbas radiyallahu anhu ó ní ààyè níjẹ́ kùrùsí yìí àlàárùsù nítorí jùlọ kìí ṣe kéke àwọn tí wọ́n wá jọ ní mímọ̀ wọ́n ní táàfì mọ̀ kóun ló tóbi jù nínú gbogbo ẹ̀dá ni wípé òun ní ajá gbogbo ẹ̀dá ọlọ́run kò yé gbogbo ẹ̀dá pátápátá ajá wọn àlàárùsù kò tí ì yé báwọn tó bá ṣe kó ń làjá wọn ó túnmọ̀ sí kó bo gbogbo wọn ó bo ní tó bá fi wá mú bo gbogbo wọn kò sí júsì kan tẹ́ mọ̀ náà tí ò jùlọ kò yé báyẹn òun ni àjá gbogbo ẹ̀dá pátápátá tó bá ti jẹ́ pé òun ni àjá gbogbo ẹ̀dá ìtumọ̀ ẹ̀dá ni kó ju gbogbo ẹ̀dá lọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ọba ọba tó láàrin ká sì ṣe ìṣèwà òsíbẹ̀ tó a bá tún látún lọ bẹ̀rẹ̀ náà yóò tó fẹ́ lè ní ẹ̀rọ ìsìtẹ̀wá àwọn ọlọ́run tí àìmọye ẹ̀dá ti ti bẹ̀ sọ nítorí gan abẹ́ túnké wọ́n láwọn dọ́là rọ wa lọ́lẹ̀ arúṣì lọ́lọ́run ọba ọba tó láàrẹ́ ga ọlọ́run ọba lọ́ba tó ní àlẹ́ arúṣì ìtẹ́ ọlá al-Majid tó gbangba tó tóbi tó bá ṣe wípé al-Majidu ni ajá wípé rú yẹn wọn ló ní alimajid dùlárùsì alimajidu ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga tó ní alárùsì tó sì gbé ọba tó gbangba sóyè wà dùlárùsì alimajidi ọlọ́run ọba tó ní alárùsì tó tóbi tó ná gbangba ní ìrọ̀pá láyé mi ti kí ni kà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a máa ń kọ́ ọ́nà tajwid alwaqfu ala awakhir alkalim ara bi títí máa ń sìn aláǹfààní ni tí ẹ bá dúró lórí méjèèjì tó bá mọ kùránì ké dáadáa yóò dúró yóò sì yàtọ̀ síra wọn mo rò pálá yẹn mi tí ààfin mọ wípé kìrọ àwọn ló ń kà ṣé kìrọ àwọn gbọmọ ló ń kà àbí kìrọ àyẹn tẹ sọ̀rọ̀ eré dúdú ọyẹ kí ni wọn máa pè ìsúnmọ́ mi nìyẹn kí tó wà lọ lọ́lẹ̀ aránṣẹ́ lè máa jíjẹ ẹlọ́sìn mọ̀rọ́jà àjẹsàrí àrà àdáwọn ti fi jẹ kọ́ orin yẹ ló kàwé jẹ fún mi. ọlọ́wọ́ bọ́ bá tó láàrẹ́ ká lọ́lẹ̀ aránṣẹ́ wọn lọ bá tó ní àlẹ́ aránṣẹ́ alimajid ọba tó gbọ̀ngbà

kò sí ń bì kàkà pé ó ṣe ni ó jókòó sórí ẹ̀ ọlọ́run ọba ń bẹ lókè rẹ̀ ká má torí ká má rẹ̀ lómi tí ó tún tukutu fún wa kí ó lé ara ṣe sí táwọn ẹlòmí bá sì fẹ́ bá ló wọ́n àwọn sọ sórí àjà ibi tí wọ́n wá máa أتاك حديث الجنود هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط أعلى لبين نعم صنجمي فعال لما يريد ọlọ́wọ́ bá ti mọ̀ ṣe tó bá wù. يفعل في خلقه ما يشاء وحكمه سراء والضراء ọlọ́run ọba tó láàrẹ́ ga ara tó bá wù ní máa ń fa àwọn ẹ̀dá ẹ̀dá tó bá wù ní máa ń ṣe nítorí pé gbogbo ìgbà tó bá fẹ́ ṣe nǹkan kò ná ní nǹkan kan ju kún fàyàkùn kún nǹkan yìí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ kíní yìí rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ ẹni tó bá wù ú nínú ẹ̀dá ẹ̀ ọlọ́wọ́n bọ́ kẹ́ nígbà tó bá mọ̀ pọ́ lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹni tó lọ́wọ́ bá mọ̀ wípé ìyàlọ́ lẹ́tọ̀ọ́ sí yóò fi ìyàtọ̀ lẹ́tọ̀ọ́ sí oúnjẹ kì í ṣe tàbùsí torí pé kò ní sàbùsí fẹ́ ní ẹ̀kan wà láyà wò lè mọ̀ rabbuka ahada ọlọ́wọ́n ní sàbùsí fẹ́ ní ẹ̀kan ṣùgbọ́n ọlọ́wọ́ bá tó láàrin láti máa ń ṣe bó ṣe wí abẹ́ ẹni tí ó wù wá dáadáa ní kọ́lọ́ máa ṣe pẹ̀lú wa eléyìí tí ó wù wá láì dá ọlọ́run kọ́ máa ṣe pẹ̀lú wa ẹja dúró ẹ̀ torí àsìkò sùpàrọ̀ kan lọ́wọ́ ṣe wọ́n ṣe wọ́n láyà sí bàbá rẹ̀ tó ní bèrè mi. ẹni èjì ẹ̀ta ẹ̀rin ọ̀yà.